Exercise 4, columns 1 and 2. Any. Sẹ́lẹ̀yìn. any. Sẹ́lẹ̀yìn. Ọkọ. Sẹ́lọ́kọ. ọkọ̀ ṣé ẹ ní ọkọ̀ bàtà ṣé ẹ ní bàtà ìwé ṣé ẹ níwèé kẹ̀kẹ́. Say ne kekee. Eh? Columns one and three. Ẹyin. Ẹ fún mi lẹ́yìn. Ẹyin. Ẹ ẹ fún mi lọ́kọ́ ọkọ̀ ẹ fún mi ní ọkọ̀.